إن الحمد لله نحمده إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد آه، أدا قف ولنغب الحمد لله وباتي أشنر رفوع لتلبا rọ̀mdọ́nù dé ibi tí a bá dé lónìí òun náà ni pé rọ̀mdọ́nù ó di mọ́kàndínní ní òní bi'idhnillahi ta'ala ibi tí a kà tafsirul Qur'an òun náà ni àyà ọgọ́rùn-ún méjì ó di mẹ́jọ náà ni one ninety two أعوذ بالله من الشيطان الرجيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي أدي محله ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الأدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالأمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد مسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب الشعبي ليث نعم الله سبحانه وتعالى وتشبه أني أصل القرآن كله فو النبي محمد صلى الله عليه وآله وسلم ọ̀nà ni ọba tí ó máa ń sọ̀rọ̀ tó sì jẹ́ pé kò sí ẹnìkan tí ó lè sọ̀rọ̀ tí dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí a bá ń fi òye tẹ̀lé bí a ṣe ń ka àwọn ayal Qur'an tí a ń kà yìí a rí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ń kí àwọn alámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ń kí ìbọnú ara wọn nínú àwọn sura tí a ń ka yẹn ni pé suratul Baqara yìí àti kò sọ̀rọ̀ nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ ṣùgbọ́n kan náà a sọ nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj lẹ́yìn ọ̀rọ̀ hajj ọlọ́wọ́n ó tún kí ọ̀rọ̀ nípa ogun jíjà ọlọ́wọ́n bá tún kí bọ̀ ẹ̀ríkú yasalunaka anil ahila kul hiya mawaqitu linnas wal hajj. so bákan náà atúbẹ̀rẹ̀ pé waqatilu fi sabilillah alladhina yuqatilunakum. so gbogbo eléyìí ó ń túmọ̀ ìjáàzù qur'an ẹni pé bí al-qur'an bó ṣe jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ṣe pé ó ká gbogbo yẹn lágara tí pẹ́ nìkan kò lè sọ kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alukur'an níbi tí a kà lónìí ọlọ́wọ́n bá ń kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun jíjà ogun tí a ń sọ yìí kìí ṣe ogun tí òǹkálukú ọmọ lọ lè dájà ogun ẹ̀sìn náà ni ogun tí a ń sọ kìí ṣe ogun tí kò ní ní ètò ogun ẹ̀sìn máa ń ní ètò ara ètò ó ní òní òun náà ni pé yóò ní òfin tí ó dè òfin yẹn yóò mọ wá wáyé látọ̀dọ̀ ẹni tó bá ń jẹ́ olórí ogun òun náà ni amir ẹ̀ẹ́n mùsùlùmí kìí kàn jáde kó ní ogun bẹ̀rẹ̀ sùláì ṣe kí bóyá ogun yẹn yóò wáyé látọ̀dọ̀ ẹni tó ń jẹ́ amir amir yìí wọn lẹ́nu tó ṣe pé yóò máa jẹ́ command tàbí commander fún àwọn mùsùlùmí pé á ọ̀yá ogun bẹ̀rẹ̀ á ah, ọ̀yá ẹ̀dá dúró tí kìí ṣe pẹ̀lú ìfẹ́nu tí ó máa jẹ́ pẹ̀lú ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba kárí ẹnìkan lónìí àbí ìjọ kan kú ní àwa kóra wá jọ àwa ń ja ogun ẹ̀sìn so ogun ẹ̀sìn kọ́ níjà àwọn ogun ìfẹ́nu kọ́dà bí nàìjíríà ṣe wà yìí kẹ́nìkan wá dìde kó ní arí àwọn eléégún kan àlọ́lẹ̀ ń bá wọn jà wọ́n wá dí pàǹpá okúra rẹ àti wọ́n àwọn ọmọkéwò rẹ ọlọ́lẹ̀ ń bá wọn eléégún ọlọ́lẹ̀ ń lù wọ́n nígi ọlọ́lẹ̀ ń ọyọ pàrọ̀ lọ́lẹ̀ bá wọn so eléyìí ìjà ìjà fẹ́ẹ́nú àti ìjà ìmọ̀kan ni kọ́dà tọwọ́ ọlọ́pàá bá tẹrú àwọn ẹni wọn wọ́n yẹ gbé wọn sínú ẹ̀wọ̀n lọ gbére ni so torí pé kí ẹnìkan kan ọ̀lẹ́tọ̀ kọ́kàn ni pé òun ń jagun láì ṣe pé ìjọba àpapọ̀ ló sọ pé ọya ogun bẹ̀rẹ̀ irú ẹ̀ ní ìdájọ́ àwọn tí wọ́n ń pera wọn ní Boko Haram ara ìmọ̀dájọ́ òfin táwọn fábà ń sọ pé aláìmọ̀kan ni wọ́n sùtí ẹ̀ máa ń katira ọlọ́wọ́n ọba yóò máa rí i pé aláìmọ̀kan làwọn eléyìí lódodo torí pé kí ni ẹnìkan ò lè dúró lábẹ́ ìjọba kan kọ́ ni àwa ti dára wa yọ sí ọ̀tọ̀ so a sì bẹ̀rẹ̀ ogun a máa bá yín jà so ogun yẹn náà kò lè rí gẹ́gẹ́ bí n tí wọ́n ní ká yọ jáde níbi ogun torí ogun ìfẹ́nu ni kò wá sí bí ogun ìfẹ́nu ṣe lè rí ìfẹ́nu náà ni ó máa jáde ńbẹ̀ so yín padà débi ọ̀rọ̀ àwọn Boko Haram pẹ̀lú àwọn ìfẹ́nu tó padà jáde níbi ogun ìfẹ́nu tí wọ́n ń jà Allah subhanahu wa ta'ala ó ń kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ ó ní waqtuluhum aythu saqiftumuhum wakhrujuhum min aythu akhrajukum ó ní wal fitnatu ashaddu min al-qatl ọlọ́wọ́n bá ní àwọn kẹfìrí yìí ẹ máa bá wọn jà ẹ máa jà wọn lógun kìsìkún kálukú ní ọlọ́ọ̀lẹ́ bá kírísítẹ́nì ti ń bẹ nílé rẹ o tó wà ní àwọn àbáwọn kírísítẹ́nì ti ń bẹ ládùúgbò rẹ pé ọlọ́ọ̀ni a máa bá yín jà ni aythu saqiftumuhum níbi tẹ́ ẹ bá ti rí wọn bí tẹ́ bá ti rí wọn ẹ má bá wọn jà wakhrujuhum min aythu akhrajukum ẹ lé wọn jáde ẹ má jẹ́ kán gbélé pàtó ṣe àṣepá wọn náà lé ẹ̀yin náà jáde tó jẹ́ káyìn náà fọkànbalẹ̀ nù lẹ́yìn ọlọ́wọ́n ni wal fitnatu ashaddu min al-qatli ẹbọ táwọn ẹni wọ̀nyí ń ṣe ó lé aburú rẹ̀ lé ju ìjà táyìn ń bá wọn jà gan lọ ọlọ́wà ní àmọ́ wala tuqatiluhum indal masjid haram àmọ́ tẹ́ ẹ bá ti dé inú kaaba ẹ má bá wọn jà má èyí jà nínú kaaba hatta yuqatilukum fi àfitọ́báṣepá àwọn gẹ́nà ọkọ̀ bẹ̀rẹ̀ jà pẹ̀lú yín àmọ́ káwá bẹ̀rẹ̀ jà nínú kaaba kẹ́yìn wá káwọ́ ti pé ah, àní bá wọn jà irọ́ o ẹ̀yin ọ̀jagun nígbà wọn ẹ̀yin ṣe kí ni ẹ̀ ń ṣe dẹ̀fà ẹ̀ ń dáàbò bora yín nígbà wọn nù ọlọ́wọ́ ní pẹ̀lẹ́ fa in qatalukum faqtuluhum tó bá ti bá yín jà ẹ̀yin náà bá wọn jà olúwa ní kadhalika jazaa'ul kafirin ẹ̀san tó lẹ́tọ̀ọ́ sí àwọn tó bá jẹ́ kèfèrí lélẹ́yìn ọlọ́wọ́ ni wa in intahaw fa inna Allaha ghafurun rahim tọ́ àwọn tẹ́ ń bá jà wa in tahaw tó bá ti kọ́ jáwọ́ ìtumọ̀ kí wọ́n jáwọ́ ni pé aslamu wa amanu wọ́n nígbàgbọ́ láwọn òṣìṣẹ́ bọ́ mọ́ wọ́n ti jáwọ́ kó mbẹ́ ah, ọlọ́run ní fa inna Allaha ghafurun rahim olúwa ní gbogbo tó ti ṣe síwájú mo ṣàforíjì fún wa kódà èmi ọlọ́run ọba ètò kẹwọn ẹ wò ibi tọ́rọ̀ ti yàtọ̀ sí àwọn ọmọ ènìyàn lélẹ́yìí bí yẹn bá fi ọgọ́rùn-ún ọdún ṣẹlọ́run tó pẹ́ nìyẹn kìí ṣe pé ìmọ̀ ṣẹ́ lọ ìmọ̀ ṣẹ́ lọ ìmọ̀ ṣẹ́ lọ kó tó bá kù díẹ̀ níwà túbá ṣe pé tó ọkẹ́ wà nínú aburú náà níṣẹ́ ń bá aburú ah ọlọ́run ah, nǹkan báyìí náà lọ ní fa ìníntà ti jáwọ́ fa rahim ní èmi ọlọ́run aláforíjì màá tún kẹyàn òun náà ni pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe láburú tó sì ń kìlọ̀ fún tó ń bá jalè lérí pé tó ń ṣe yí ìkọ̀dà àìdúró déédéé lélẹ́yìí tùyẹ́ gbọ́dọ̀ máa wo ntí ń jẹ́ ìkìláàsù yàn yẹn ni kí ọmọ wo àníyàn tó fi ń bẹ ènìyàn tó fi ń kìlọ̀ fún àbí tó fi ń bá a jà tó bá ṣe pé àníyàn torítọ́ lọ́rùn ni njọ́tẹ́ nìyẹn bá ti ṣíwọ́ kù níbi nǹkan tí ń ṣe yóò rọrùn fún wọn náà láì tètè sí kíni láì tètè síwọ́ padà pé a ń tà ń fa náà ló ti ń tó ọkọ mẹ́ yìí so ẹ sì máa bá ìṣẹ̀mí ayé mi lọ tí ó sì máa jẹ́ ìṣẹ̀mí ayé tí ọmọ bá tó fi ọlọ́wọ́ bá mu. so bákan tó bá ṣe pé èèyàn wá bá ẹni yẹn èèyàn máa bá ṣe fàǹfà pẹ̀lú ikhlas tó kó ń bínú rẹ̀ ni òun kórìíra rẹ̀ ni òun pẹ́gàn rẹ̀ ni náà lọ wá ń fi ẹ̀sìn bojú pé ọ̀ ń bá jà ìjọ tẹ́nìyẹn bá jáwọ́ pé ọ̀dà èèṣe ń tó ní mo ṣe yìí ma kò ní rọrùn fún ọ láti ṣe kíni láti jáwọ́ kú mbẹ́ pé ọ̀dà okùtì lóhun ti òun kù ṣe nǹkan yìí ma sùnà ọlọ́run bá ń wí pé kódà àwọn tó ń jẹ́ kẹfìrí kẹfìrí ni sòkódà pẹ̀lú kẹfìrí rẹ̀ ń ẹtún ti jọ dìde ìjà síra yín so ọlọ́wọ́ bá ní òun ọlọ́wọ́ bá òun ó fèrè jìn nílà nẹ́bí sọlọ sọlá ń pé ó ní inna Allah yadhak ó ní ọlọ́wọ́ bá yóò rẹ́rìn níjọ́ gbin alkiyama minal mu'minin sáwọn mọ̀mìnì méjì qatala ahaduhuma al-akhar falqatil wal maqtul fi janna anabi ní ọlọ́wọ́ yóò rẹ́rìn sí àwọn mùsùlùmí méjì kan ọlọ́wọ́ máa rí wọn yóò sì máa rẹ́rìn jọ̀hún ẹnìkan ló pa ẹnìkan àwọn méjèèjì wọ́n padà wá di pé ọlọ́run tó wá rí wọn nínú àlìjánná wá bára wọn lálìjánná sọ anábì sallallahu alaihi wasallam ní kí báwo ni yóò ṣiṣẹ́ lẹ̀ òun ni pé ìgbà tí ẹnìkan wà nínú kẹfìrí ẹnìkan òun ti ń ṣe islam gbà wọn wọn wá di pé wọn lọ pàdé lójú ogun eléyìí bá mùsùlùmí wá eléyìí bá kẹfìrí wá ìgbà tó yá ẹnìkan pa ẹnìkan sẹ̀pẹ́ tí wọ́n pa òun okùnkù shahada okùnkù ṣahidu ni ìgbà tó kú ó wà àlìjánà ẹni tó ń ti pààyàn níjọ́ àkọ́kọ́ òun òun náà padà wá gba islam ìgbà tó gba islam òun náà tó wá lójú ogun wọ́n tó wá pa òun náà so àwọn kèfèrí pa òun náà òun náà kúkú shahid ọlọ́wọ́ arẹ́ àwọn méjèèjì pé ah, ah, wọ́n ló ti pa eléyìí àbẹ́yìn méjèèjì ẹ̀ tó di kíni ẹ̀ tó dọ̀mọ̀ àlìjánà torí pé kí ni ìjà wọn tí wọ́n ń jà wọ́n ń jà pẹ̀lú pẹ̀lú ìkìláàsù ni súnà ni ìyẹn gbọ́dọ̀ máa wo àníyàn yẹn tó bá ń sọ fún yẹn pé ntìlágbájá ń ṣe yóò dáa nílàkàṣẹ́gbé ń ṣe yóò dáa má jẹ́ kí ẹ̀ta anú kọ́ wà ń bẹ̀ so wallahi náà lè yẹn fi lè dúbi dúró déédéé lórí nǹkan tí a fẹ́ ṣe súnà tó wáyé pé ọba ti fi ẹ̀ta anú sí kò ní rọrùn fún ọ láti balance yóò rọrùn fún yẹn láti balance padà kọ́lá anabi sallallahu alayhi wa sallam nínú hadith abi hurairah radiyallahu anhu anabi ni ahbib habibaka hawna ma asa an yakuna bagidaka yawma ma anabi ni sori ẹni tó bá ń bínú sí tó bá ń fẹ́ràn ẹni tó ń fẹ́ràn fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́hún torí pé kí ni ó lè padà yí bírí kó mọ kó kàn yí bírí kó sì mọ̀ sí nǹkan míì tó pé nǹkan tí wọ́n ń ṣe yẹn nǹkan tí ó ta kò fi ọlọ́run ni ọlọ́run fi ní pé rọra mọ́ anábì rọra mọ́ fẹ́ràn rẹ̀ níwọ̀n bá àìsá ayẹ̀kú nàbàgé dọ́ká yẹ̀wò màmá tó lè padà dé tí ó lẹ́tọ̀ọ́ kọ́ padà bínú sí i àwọn tó wá ṣe pé èèyàn ò máa fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́run níjọ́ tó bá dijọ́ tó yẹ kó bínú sí i ò ní rí bínú bí o pé à ń fún ọ lówó náà ní ń dùn mọ́ lórí fẹ́ràn rẹ̀ so àbí àǹfààní kan ló rí lára rẹ̀ ló rí so àbúrò tiẹ̀ ráǹfààní ọkàn fẹ́ràn rẹ nítorí ayé náà ni so irú ẹni yẹn níjọ́ tí bá ń ṣe nǹkan tí yọ wọ yẹn papọ̀ mọ́ ẹjọ lọ bí tí ọ̀dà papọ̀ ni bákan náà anábì ní wà bá anábì ní rọra máa bínú ẹni tó bá torí pé kí ni asa ayakuna habibaka yawma ma turu lè padà di ọ̀rẹ́ rẹ padà níjọ́ mi sọ àlọ́ngbà tó bá ti jàjà ìjà tí ò sí sincerity ń bẹ sòtú pé ìbínú ìbínú nǹkan mélòó ń bí yóò tó bá di pé ó bá ní mo padà ṣẹ̀kú yóò ṣòro fún yẹn láti ṣe kíni láti lè padà kó mẹ́ torí ẹ̀mí rẹ kò ní rọrùn fún láti dá ẹ̀mí yẹn padà síbi kọ́ mọ́ wá rí ibi fẹ́ràn rẹ̀ nítorí ti ọlọ́run ọba sunipọ̀rọ̀ àwọn kẹfìrí ọlọ́run bá ní wà ní níta hao tó bá ti jáwọ́ tán láwọn òṣè má tí wọn ò ṣe ẹbọ mọ́ tí wọn bá mùsùlùmí jà má fa inna Allaha ghafurun rahim olúwa ní èmi ọlọ́run ọba aláforíjì ni mí kódà ètò kẹ́ irú àwọn ẹni tí wọ́n bá ti rin irú àwọn ọ̀rìn yìí ọlọ́run wá ní wa qatiluhum hatta la takunu fitnatun olúwa ní ẹ̀yin mùsùlùmí ẹ máa bá àwọn aláìgbàgbọ́ àwọn kẹfìrí ẹ máa bá wọn jà hatta la takunu fitnatun tí ó fi jẹ́ pé ẹ wá ní àní ẹbọ ò ní sí mọ́ ẹbọ palẹ̀mọ́ kó lórílẹ̀ ayé ó ní wa yakunu dinu lillah tí ẹ̀sìn ọmọ wa jẹ́ tọ́lọ́hún di pé wàá rí i pé àwọn èèyàn ń sẹ̀sìn ọlọ́run ni wọn ò ṣe ẹbọ mọ́ ẹ̀rí hadaf ti ń bẹ níbi kìtàlù náà nù tó bá ní kí lèèyàn ń jagun sí kí ni gbogbo òfin ogun tọ́lọ́wọ́n bá ṣe wọn ni pé hatta la takunu fitnatun kọ́mọ́ ṣẹbọ mọ́ lórílẹ̀ ayé ni ntẹ́mọ̀ ń báyà jà sí náà nìyẹn ntí anabi sallallahu alaihi wasallam tó bá àwọn ará Mẹ́kà jà sí náà nù so ìgbà tí ogun wọn bẹ̀rẹ̀ ogun pé ẹ mọ́ sẹ́bọ̀ mọ́ náà ni lẹ́yìn ìgbà tí wàásì ti wá fún ìgbà rẹ̀kẹ̀tẹ̀ ṣùgbọ́n tó wá di pé wàásì wá fún ìgbà rẹ̀kẹ̀tẹ̀ tí wọ́n gbọ́ kódà nínú àwọn àlàfo àbí àwọn òfin ogun tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ òun náà ni pé ìyẹn lọ lè ja ẹni tí pààyàn ọ̀ká ìyẹn lè lè jà lógun ara mò ń sọ nípa àwọn Boko Haram nù. ẹ̀yin tẹ́lẹ̀ bá nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì jà ẹ wá fi asọ̀rọ̀ kílẹ̀ ẹ lọ́bẹ̀ ẹ wá dún ní ẹ wá máa àwọn aráàlú lè mà ní bọ̀rọ̀nù ẹ máa àwọn aráàlú lè mà so gbogbo eléyìí kì í ṣogun lẹ́ ń jà bóyá ni pé iná ni ń ṣe ogun sùlẹ́mọ̀ rí wọn wọ mọ́sálásí lọ wọ́n gbé bọ́ọ̀mù sára wọ́n para wọn wọ́n sì wò pa àwọn pa àwọn èèyàn náà àbí ká lọ sáàrin ìjà káwọn lè yín bọ́ọ̀mù yóò fi fọ́ọ̀mù sára yóò parẹ́ yóò tún pa ẹlòmíì sínú ilé ìṣogun náà apẹ̀rù yẹn ṣogun kọ́hún èèyàn ń para rẹ̀ ní irú àwọn nǹkan yìí sọ náà ni pé ihun yẹn máa fi ń ja ogun ẹ̀sìn òun náà lè kó mọ́ sí ẹbọ lórílẹ̀ ayé pé ah, wọ́n ń ṣẹbọ tẹ́ bá wọn àwọn tí wọ́n ní irú àwọn èèyàn kan yẹn máa ń gbọ́ kẹ́tọ́ mọ́ra àwọn lágbájá ah, àwọn yìí wọ́n ń jagun ẹ̀sìn kọ́ra ẹlòmíì ọmọ sọ ti ẹ̀yin onítẹ̀mọ́ ní bídíà bídíà bídíà ogun ẹ̀sìn olè yín jà ẹ̀ lọ́wọ́ àwọn kan wọ́n lọ oko wọ́n lọ lè bá àwọn <laughs> kéré lóko ẹ̀ dákun ta kẹlọ lè bẹ́ẹ̀ nìkan jà kẹlọ àwọn lè bẹ́ẹ̀ nìkan jà àwọn lè ń kó àwọn ológun àwọn eléégún kọ́lá kò sí tọkàn nítorí lè ṣe náà ni pé kò wáàsí fún wa nígbẹ́ ah, ẹgbẹ́ wáàsí lọ lè bá wọn nígbẹ́ ẹ̀yẹ eléégún yìí o ẹbọ lẹ̀ ń ṣe yìí o eléyìí ẹsẹ̀ sìn o àmọ́ pé wọn lè mú góńgó ah so eléyìí kì í ogun ogun ẹ̀sìn kọ́hùn so iná ni wọ́n fi mọ̀ pé àwọn èèyàn wọn ya aláìmọ̀ kan so n tí èso ogun ẹ̀sìn wọ́n sì mọ̀ pé ní ogun ẹ̀sìn so wá sílé yẹn máa ń ṣe níbi tí ó bá ti sílé rè ìjọba kọ́ra ìjọba gan-an ẹ wà nábì sallallahu alaihi wasallam bàtà nábì kọ́kọ́ lu ọdún mẹ́wàá alákọ̀ọ́kọ́ ní mẹ́ka ànábì sallallahu alaihi wasallam kò bẹ́ẹ̀ nìkan kan jà ànábì ọ̀bẹ́ nìkan kan kankan so ànábì kan ń ṣe wá sí tiẹ̀ ni kọ́ra ara tí wọ́n fi ń ni ànábì kìí ṣe kékeré àbánábì mọ̀ pé ipa àwọn ọ̀ka nkankan torí pé àwọn ògbóǹtarìgì kẹfìrí tí wọ́n ní agbára wọ́n bẹ pẹ̀lú òun ànábì sallallahu alayhi wa sallam ó wá pamọ́kàtì bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó pamọ́kàtì lẹ́yìn tó lọ́dún mẹ́tàlá ní mẹ́ka ọdún méjìlá ọdún mẹ́tàlá ní mẹ́ka ó tún wá padà sí Madina ìgbà tó lọ Madina ó wá lò ọdún mẹ́jọ ìgbà tó di ọdún kẹjọ ó lóun fẹ́ wá sí mẹ́kà ara mẹ́kà ni ó wá ìgbà tó di ọdún kẹsàn-án lànàbí sallallahu alaihi wasallam wá wá sí mẹ́kà ìgbà wọn wá ní ọ̀tẹ̀ Abu Sufyan ẹni tó ń jẹ́ ògbóǹtarìgì láàrin àwọn kẹfìrí ìgbà tó wọ́n tẹ̀ Umar ibn Khattab ó ní pé ẹ jẹ́ kó òun gé lórí ànábìyàn ah, ẹ má gé lórí ẹ filẹ̀ sẹ́ni pé kò bá wa jà ẹ̀fílẹ̀ ẹ̀ má gèlè sómi pé ẹni tí bá ń bá wa jà náà ni á bá jà so ó ní ẹ má ṣe kankan fún un anabi wa ni lọ́lẹ̀ sọ fún àwọn ará maka hàn gbà anabi nìkan filẹ̀ kí ni ló wá ya abusufian Sufyan lẹ́nu tura Abu Sufyan náà ti mọ nǹkan tóun ti dánwò ní oríṣiríṣi fìtínà wàhálà tó ti kó bá àwọn mùsùlùmí wọ́n wọ́n pé a ah, òun gan ti gbà pé wọ́n ṣe tẹ̀wọ́n lónìí yìí o tán fún alkiyama lọ alkiyama yá so ni sùpò ń lọ ni ah anabi wa ni ẹfilẹ ẹ má pa sùgbà tí wọn pa kíni yẹn lọ́wọ́ ayé alẹ́ nu lọ́wọ́ ayíwo ah anabi ah irú wa ti ń bẹ lára rẹ̀ yìí dáa púpọ̀ islam bó ti dúpọ̀ gba islam nù so àwọn sì ní àwọn ìsàbòsí so ntọ́ba láwọn ó ṣe wọn ó ṣe náà nù ntí wọn bá ṣe wọn ò ní ṣe nù àwọn lárúbáwá nù ni Abu Sufyan bá sọ la ilaha illallah sọ anabi wa ara pé ló lè sọ fáwọn ìyókù rẹ ipò ti gba Islam sílẹ̀ iná kò sọ fún wọn pé àwọn ọjà má ipe ẹni tó bá sì lóun ọjà àbùkù ní ọkàn Abu Sufyan lè sọ tí wọn mọdú Abu Sufyan ọmọdú ẹ ti ń jẹ láàrin wọn so wàtá Abu Sufyan polongo sọ pé wọn ti di mùsùlùmí o so ìgbà wọn wà ní anabi sallallahu alaihi wasallam ó ṣe wá wọ maka gbàyẹn náà wọ́n pè ní fatihu maka anabi wa wọlé gbà tó wọlé gbogbo àwọn òòṣà tí wọ́n ń bẹ nínú mọ̀dí ẹnu ẹnu kaaba gbàyẹn náà anabi wa ń kan gbogbo ẹ̀ anabi wa ń kan anabi wa ń sọ pé qul jaa al-haqq wa dha'aka al-batil inna anabi wa ń gé gbogbo àwọn òòṣà wọn ń rún gbogbo wọn torí pé kí agbára ti dé so anabi gbogbo tí ń jẹ́ ẹbọ tó wà nú ẹ̀mí wọn anabi ti rún bàtà anabi rún tán gbogbo ẹbọ lẹ́lẹ̀ ẹbọ nù lẹ́lẹ̀ ọrùn láti máa ṣe kíni láti máa rún so náà ni pé èyí máa jagun téèyàn bá lágbára rẹ̀ so ọlọ́run wá àwọn tí ẹ bá rí i pé ipa yín ká wọn tájẹ́tì yín náà ni pé pàkọ́tìlúhùn hatta la takunu fitna ẹ máa bá wọn jà ìjà tẹ́wà bá wọn jà ni pé kọ́mọ́ fi sí ẹ̀bọ̀ lórílẹ̀ ayé máa o so kìí ṣe ìjà pé ẹja máa bá wọn jà káfí rí dúkìá wọn kó so pé ẹ kó wọn dúkìá ni ẹ mú wọn lẹ́rú ni so ẹ máa bà gbogbo dúkìá wọn jẹ́ ìyẹn kọ́ o so Islam ọ̀la ọ̀nà yẹn kalẹ̀ wọ́n ní wọ̀nyẹ̀ kúnnù dín lillah onífọ̀ọ́ ìmìntàhà o ọlọ́run ní bá ti jáwọ́ tọ́láwọn ò ṣe ẹbọ mọ́ tọ́láwọn gba islam onífàlẹ́ ìdùnwánà ìlà àìlà zalimin a kì í bẹ́ẹ̀ nìkan kan sọ̀tẹ̀ mọ́ kò sọ̀tẹ̀ mọ́ níjẹ́ báwọn ẹ ti dọ̀rẹ́ nu ìlà àìlà zalimin àbá tó bá jẹ́ alábòsí náà lèyẹn máa ń bá sọ̀tẹ̀ lèyẹn máa ń kọjá àlàlé wọn lérí òun ni pé ẹ̀wùn kan tọ́lọ́wọ́ bá ń sọ gan kódà ìyẹn gbọ́dọ̀ máa dúní mọ́ ìṣẹ́dọ́gbàdọ́gba wà tẹ́ńtò bá ń jà mọ́ parọ́ máa ntí o sọ mọ lọ sọ ntí o wí mọ lọ wí ntí o ṣe mọ lọ ṣe dídí tí bá ń ṣe náà ni kò sọ so torí pé kí ni ọlọ́wọ́n bá kò fẹ́ àbòsí kí wọ́n máa ṣe àṣejù láàrin ara yẹn kọ́dà tí yẹn bá ń jà ọlọ́wọ́n bá ní ash haram الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة واحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الأذي محله فمن كان منكم مريضا أو به أذى من رحسه فقرية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الله الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين عكرمة تجاء مكو عبد الله ابن عباس رضي الله عنه أني عبد الله سبحانه الله أنس ipe lamma sara rasulillah sallallahu alayhi wa sallam mu'tamiran fi sanatin sit min alhijra píngbà tí ó di ọdún kẹfà tí anabi sallallahu alayhi wa sallam tí ó dé Madina wọn á gbèrò pé òun ti ẹ̀fẹ́ lọ lè ṣe umra gbà tí ń lọ habasa al-mushrikun ani dukhul wal wusul albayt àwọn kẹfìrí wọn takò wọ́n ní o ò ní lọ o ní ṣe hajj o o ní ṣe umra o o jẹ́ kó dé maka wasadduhu biman ma'ahu min al-muslimin fi zilqaida àtàwọn mùsùlùmí tó tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam wa nínú oṣù zilqaida wọ́n ní o ní lọ o ní ṣe hajj ẹ padà sílé wọ́n dìde wàhálà pẹ̀lú rẹ̀ wa huwa haram bẹ́ẹ̀ ni oṣù zilkada yẹn oṣù tí ó jẹ́ oṣù èèwọ̀ ni tó yẹ pé wọn kì í jagun níbẹ̀ hatta qadahum ala dukhuli min qabili anabi padà wá bá wọn ṣàdéhùn ipe ọ̀dà tó bá di ọdún tí ń bọ̀ wá à ń padà bọ̀ fadakhalaha fi sannatil atiya ọdún tó wá tẹ̀lé lànàbí wa padà wá huwa wa man kana ma'ahu minal muslimin òun àtàwọn mùmìnì wa qassahu Allahu minhum ọlọ́wọ́ba náà lọ́wọ́ wa ń fi ọ̀rọ̀ yẹn pìtàn fáwọn mùsùlùmí pé ash-shahrul haram bish-shahril haram wal hurumatun so wọ́n ní ọlọ́wọ́ ní ash-shahrul haram ikú oṣù tó bá jẹ́ oṣù àpọ́nlé oṣù ìwọ̀ táyé jagun ń bẹ̀ bí shahril haram a máa fi oṣù àpọ́nlé náà la máa fi wà nínú la máa fi lò pẹ̀lú ara wọn yẹn ni pé tí tóṣù àpọ́nlé yẹn bá ti oṣù tí wọn kì í jagun yẹn bá dé yẹn gbọ́dọ̀ jagun bẹ́ẹ̀ náà ni àmọ́ wal hurumat qisasun àwọn bá ṣe ni pé a ṣe ìjà ní èèwọ̀ yìí tó bá ṣe pé àwọn náà wá gbógun ìjà tí a kẹsọ́ sún ẹ̀yìn náà ẹ̀jà ẹni gbé ẹgbẹ̀sán tó wá di pé ẹ dáàbò bora yín ẹ má jẹ́ kó jẹ́ pé wọ́n wá máa lù yín mọ́lẹ̀ yóò wá ní inú oṣù àyíjà làwà sọ èyí ni ẹ má gbógun sí wọn àmọ́ tó bá ṣe pé àwọn ni wọ́n gbógun ẹ dáàbò bora yín ọlọ́wọ́n ní famani ìtada alaykum ẹni tó bá kọjá àlàlé yín lérí tó ṣe pé òun ni ọlọ́lẹ̀ bẹ̀rẹ̀ ìjà fa tẹ́jú alayhi ẹ̀yin náà ẹ kọjá àlà yẹn nípa ẹni ẹ dìde sóńtọ̀ ọ̀hún bimithli ma ìtada alaykum dédé tó bá ṣe fún yín yẹn náà kẹ́ kẹ́ ṣe fún un yẹn ni pé níbí Imam Ibn Kathir ni pé amọ̀rọ̀ bẹ̀rẹ̀ àìdìlì yẹni pé ọlọ́wọ́n ọba ọ̀pá wa láṣẹ pé ká máa ṣe dọ́gbadọ́gba hatta fil mushrikin kódà nípa ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ìyẹn ṣàbòsí fẹ́lẹ́bọ bíi bẹ́lẹ́bọ ni jẹ́wó rẹ̀ ó bá sílẹ̀ wò kórìjìrì sí bẹ́lẹ́bọ ni tajajà ń bá fún un ṣe bẹ́lẹ́bọ ni lù ń jìbìtì à irọ́ islam ni a ṣe bẹ́ẹ̀ sọlọ ní wa man i'tada alaykum ẹni tí ọba kọjá àlàlé yín lérí wà ìtẹ̀dá àìlẹ́yìí bí mùsùlùmí má ìtẹ̀dá àìlẹ́kùn dédé tó bá fi kọjá là yẹn náà nìkẹ́yìn náà ó sì fún wattaqullah ẹ tún bẹ̀rù ọlọ́run ẹ̀rù nínú àwọn ogun tọ́lọ́mọ bí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun tọ́lọ́mọ bí sọ pé ẹ bẹ̀rù ọlọ́run ọba yẹni pé àwọn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà nínú àwọn kèfèrí àwọn ni wọ́n ń bá yín jà ẹ mú wa lọ lè mú àwọn ọmọ kéékèèké wọn kí wọ́n máa lè lù wọ́n pé ipá wọn lẹ́mọ̀ ọ̀rọ̀ lílẹ̀ dínú lẹ́mọ̀ ọ̀rọ̀ lè fìyà jẹ wọn ọmọ kéèké tí ò débi ogun èyí èyí fọwọ́ kàn kọ́dọ̀ obìnrin tí ó bá jagun èyí fọwọ́ kàn lójú ogun sùfọ̀tẹ́kùlọ̀ ọlọ́run ní ẹbẹ̀rún ọlọ́run ọba wà ẹ̀lẹ́mú anàlọ́ha ma'al-muttaqin kẹwàá mọ̀ pé ọlọ́run ọba ó máa ń bẹ pẹ̀lú ẹni tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ẹni tí ó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run máa ń bẹ pẹ̀lú rẹ̀ yẹn ni pé bíbẹ tá à ń sọ yìí kì í ṣe pé ọlọ́run bá máa ń sọ kalẹ̀ tí kì í pé ọlọ́run máa ń sọ kalẹ̀ tì yàn náà ni imam eh, ibn kathir náà sọ nù nù tíra yìí yẹn ni pé tafsir ibn kathir ni wọ́n ní pé inna allaha ma'al muttaqin bimaana ma'al ladhina taqaw bin nasri wa ta'yidi fi dunya wal akhirah ẹni tó bá ń sẹ̀sìn tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n bá nìkan nípa ti ń ṣe àbí ní tí yẹn bá ń ṣe nínú ìgbésí ayé yẹn ìyẹn ń fi bẹ̀rù ọlọ́wọ́n bá sí i ọlọ́wọ́n bá ní irú ẹnìyẹn o èmi ọlọ́wọ́n bá máa ń kúnrò ẹnìyẹn lápá tó bá kú kí ojú ó tì ẹni tó ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n bá ojú ò ní tì o tó bá kú kó yẹ̀yẹ́ wàláhì làwọn tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n kò ní yẹ̀yẹ́ àdéhùn ọlọ́wọ́n bá ni àdéhùn ọlọ́run ni tó bá kú kí kó kó kó kó kó dojúbolẹ̀ gẹ́gẹ́ báwọn yorùbá sì máa ń sọ wọ́n ní tó bá olùbẹ̀rù ọlọ́run lọ ẹ̀ka máa sọ bẹ́ẹ̀ fún bí tó bá kú kí olùbẹ̀rù ọlọ́run kó kẹsẹ̀ bọ́lẹ̀ kó jì sí kòtò ìmú múná ó sì yé kíni mọ̀nàmúná ó sì tàn fì gbòòrè kòtò mẹ́mẹ́ wọn ó sì rọra kú mẹ́ wàláyé tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run bá ní ọlọ́run bá ní wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹni tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run bó sì máa la ọ̀nà fún un tí ibìkan bá fẹ́ dí wàláhí ọlọ́run sì rọra sí fún pé àná ah, ọ̀nà kò ní dí ibi tọ́rọ àgbà ni ọlọ́run tó ní wa yarzuquhu min haythu la yahtasib èmi ọlọ́run tó wá máa wá fún un ní àrùsìkì kódà níbi tí ó rò lọ́wọ́ ti máa ṣe fún un níbi tí ó rò gbogbo ẹ ti lè fẹ́ tán yányá ọkọ̀rọ̀ àdìpé kí wọ́n kọ̀rọ̀ ra wá wẹ́rẹ́ ni pé ah ọlọ́wọ́ mọ̀ tó sí òun èyí tó lélẹ́ yìí so yóò sì dúpẹ́ fọlọ́run yóò sì rọ àmọ́ bá sẹ̀mí ayé rẹ̀ lọ. so ọlọ́run tó sọ bóbi kò man yattaqillaha yaj'al lahu min amrihi yusra olúwa ní ẹni tó bá ń bẹ̀rù èmi ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ wàláhì ìmọ̀ ṣe ìdẹ̀kùn fún ni. so olúwa jẹ́ kó jẹ́ pé yẹni ìdẹ̀kùn àbí kó jẹ́ makhraj alhissi àbí makhraj almaanawi ìgbà mi ọ̀rọ̀ máa ń ṣe àbáyọ tó kí wọ́n gbọ́ fojú rí báyìí pé hmm, àbáyọ tó fojú rí ni ìgbà mi ọ̀hán ni fojú rí tó pé mú ọkàn lọ́kàn tí máa rí ìdẹ̀kùn yẹn sọ ẹlòmíì ó lè má lówó lọ́wọ́ ó lè má ní ìgbádùn kódà tẹ́lẹ̀mí ọmọ sànú rẹ̀ pé orí lágbájá hmm, hmm, sì ń jẹ́ àmọ́gbà tó ń jólù bẹ̀rù ọlọ́wọ́n ọba wallahi alazim ìtútù ọkàn ó sì máa wà nínú ọkàn rẹ̀ ìtútù ọkàn máa wà nínú ọkàn rẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ ìtútù ọkàn máa wà ń bẹ̀ tó bá jólù bẹ̀rù ọlọ́run àmọ́ ètò bá bẹ̀rù ọlọ́run ẹ̀ sì máa rí ọmọ sí ilà ìlú káàkiri tọkọ bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tíyàwó jẹ́ pò kíì ẹ máa rí i pé ìyàwó fìtínà ni ọmọ bá kí ọkọ òun sì máa gbé nígbe pé kí n wàá lẹ̀ báyìí kí ni fìtínà rẹ báyìí so bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé ìyàwó náà lólùbẹ̀rù ọlọ́run tọkọ jẹ́ pòkì ìyàwó òun yóò sì máa gbé nígbè àlàáfíà ọkọ òun sì máa bá fìtínà káàkiri ayé rẹ̀ so gbogbo ẹni tọ́lọ̀ bá ní tó bá kí méjì bá wà papọ̀ sínú ìgbésí ayé wọn tọkọ jẹ́ olùbẹ̀rù ọlọ́run tíyàwó náà jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba sunulé ọ̀ àtutù ọkàn wa balẹ̀ kódà bí wọn bá rí jẹ ìyẹn ni pé ńgbà míì máa ń jẹ́ pé yóò máa jẹ́ pé yẹnì makhraj al-ma'nawi tó pé ẹ ní fojú rí ọkàn yóò kàn sábàlẹ̀ náà ni pé ẹ eh, ọlọ́wọ́n bá ọlọ́wọ́n ó ṣe é so yóò sì ṣe lóòótọ́ náà torí pé ṣe é ṣíṣe tọ́lọ́wọ́n ó ṣe é o ọlọ́run ti kára rẹ̀ pé ń ṣe ìpín iṣẹ́ kìíní yìí ìmú dọ́dọ̀ ní láago márùn ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run láti aago mẹ́wàá àárọ̀ tí ò ti rí ti tó fẹ́ lòun ọkàn rẹ̀ ó sì máa balẹ̀ tí tí tó fi dago márùn tọ́lọ̀ ń kọ fún un abẹ́ni tóun bá jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́n ọba ago márùn ọlọ́run ti sọ pé nǹkan báyọ̀ dọ́dọ̀ rẹ̀ àmọ́ látago mẹ́wàá títí ń wà òun ní ó ti máa ṣe fìtínà káàkiri ní ó ti máa wàhálà ara rẹ̀ gbogbo ayé ló ti máa gbọ́ pé ẹ bí máa ń pa bí máa ń pa tó bá dago márùn nǹkan wọn àdé súnà nìyẹn gbọdọ̀ jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́run tó máa ní pé ìbẹ̀rù ọlọ́run ọba òun náà ni ìjìnà sí nǹkan tí ọlọ́run bá ní òun ọ̀fẹ́ tọ́lọ́run bá ní ìfẹ́ ìfẹ́ kí o sì jìnnà sí mọ fẹ́ kọ́lọ́ kí o sì máa ṣe ìbẹ̀rù ọlọ́run bá yẹ ọmọ yẹn náà ní ọmọ ọmọ nínú ẹ̀mí ẹ̀ iná ni anabi fi ni pé at-taqwa hahuna wa ashara ila sadrihi anabi ní ìbẹ̀rù ọlọ́run ìyá yín ni máa wà anabi wa ń fọwọ́ gbá ìyá rẹ̀ kí ìyá yín ni máa wà ó bí pẹ́ nìkan ò lè rí tẹnìkan onínú ní máa ń mọnú onínú ní máa ń mọnú ẹgbẹ́ báwọn Yorùbá máa ń ṣe ń wí wọ́n ní òkùnkùn ní kùn kó nínú máa mọnú tí gbogbo yẹn bá ń pẹ́ kó olùbẹ̀rù Ọlọ́run àwọn ẹni Ọlọ́run rè àwọn kíní kan wàláì àwọn olóòsì mọ̀mọ́ lẹ́yìn ààrẹ pé kò kí ọmọ àta ni mí lọ́dọ̀ Ọlọ́run wàláì wàláì sọ àwọn ọmọ mà wàláyé tó bá jólù bẹ̀rẹ̀ ọlọ́run ẹ máa wọ pé ẹ̀mí ò rí bẹ́ẹ̀ ti ń sọ yìí dé yóò mọ̀ nínú ẹ̀mí ara rẹ̀ fa alhamaha fujuraha wa taqwaha olúwa ní òun dẹ́ ẹ̀mí òun ṣe kẹ́mi ọmọ ẹ̀mí tó bá jẹ́ pò kí olú ọmọ fún rẹ̀ ẹ̀mí tó jẹ́ ẹ̀mí tó jẹ́ pé ń bẹ̀rù ọlọ́run ọba yóò mọ̀ fúnra rẹ̀ yóò mọ̀ sopò kí ọmọ ẹni tí ń jí mu tí láàárọ̀ kùtùkùtù tó sì gbé ní jáde òun náà sì ni àfóhùn wà sí wọ́n sọ pé àwọn ẹni ọlọ́run rèé àwọn tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kan náà ni ọmọ gbọ́ òun sì mọ wòye báyìí pé hmm, hmm. àbí kó ló sì mọ tẹ̀lé ara rẹ̀ jẹ wàláì àmọ́nù rẹ̀ òun mọ mọ̀ nínú ara rẹ̀ pé wàláì làzìm ọ̀tọ̀ ọlọ́run lòun yọ màmá àbí kí ṣètánì kan máa dúró tì í pé òun ni tó fi bẹ̀ lọ́run sọ yẹn kò sí ẹni tí ń saburú ẹni tí ń ṣe dáadáa yóò àmọ́ ni òun ni tó fi bẹ̀ tí ẹni tí ń ṣe dáadáa yóò tún mọ ni òun ni tó fi túbá ó mẹ́pọ̀ náà mọ̀ pé òun ṣe kí ni òun ṣe tí ọ̀dáànù sọ́nà ẹni ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ọba ogun tọ́lọ́wọ́n bá lòun ọ̀fẹ́ yóò máa jìnà sí ni pé ah ṣe tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ni yóò jìnà sí inú ẹni gbàtà nàbì tí ẹ máa ń sọ pé ẹ máa ń sọ pé nìkan bẹ̀rù ọlọ́run wàláì ìgbà tí ẹ̀kọ́ máa ń gbọ́rọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn oníṣúná ẹ máa ń kúrú ọ̀rọ̀ kọ̀rọ̀ wọlé tí ẹ ní kò sẹ́ni ọlọ́run ní so ìyẹn padà wá rí i pé àwọn onísúnà wọn ò sọ pé kò sẹ́ni ọlọ́run kódà nínú usulu alùsúnà aljamaa òun náà ni al-iman bi awliya illahi ta'ala kí onígbàgbọ́ pé ọlọ́run ọba ó ní àwọn tó máa ń nífẹ̀ẹ́ sí kódà kẹtù sẹ́yìn nìkan al-iman bi karamati al-awliya yóò tún gbọdọ̀ nígbàgbọ́ pé ọlọ́run máa ń ṣe karama fáwọn tó bá ń jẹ́ olùbẹ̀rù rẹ̀ tùyẹ́ gbọ́dọ̀ nígbàgbọ́ but àwọn wo wá ní olùbẹ̀rù ọlọ́run so àmà gbogbo kullu man kana lillahi yẹni takiyan kullu man kana lillahi takiyan kana lillahi waliyan tọ́ba ní ta ni olùbẹ̀rù ọlọ́run wòlíì wọn lẹ́nu tí bẹ̀rù ọlọ́run táwa ní bẹ̀rù ọlọ́run ọlọ́run ló ṣe kíni ńlọ́mà wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa. Sobi bí ilé kọ́ídà ńláńlá ni náà ni àyà Al-Qur'an yìí jẹ́ tó ṣe pé ìgbọ̀rọ̀ máa lanu ipe lágbájá àwọn bàbá yìí àwọn olùbẹ̀rù ọlọ́run àbí àwọn ẹni ọlọ́run gbọdọ̀ wí ọ gbọdọ̀ jẹ́ kó jáde lẹ́nu rẹ̀ pé bàbá lágbájá ẹni ọlọ́run súnà ni ẹnìkan àwọn èèyàn máa ń gbọ́ lẹ́kṣọ̀ rẹ̀ gan-an àwọn èèyàn máa ń gbọ́ so ó súnà náà wọ́n sì máa ń pè é súnà máa ń pè àmọ́ ẹ máa mú àmúlùmọ́là àmúlùmọ́là ni so wọn wá díjọ kan mọ wọn ṣàlàyé pé ẹnìkan bí pé lágbájá lákàṣẹ ń gbọ́ kí nìkan wọn ni ah èmi ò àmúlùmọ́là lèmi máa ṣe dé ṣùgbọ́n a rí pé kíní òun ọ̀dà ẹni òun láàmú pé ah lágbájá ni máa múlùmọ́là mùtìbọ́ máa ń gbọ́ lẹ́kìọ̀ rárá ó ní èyí òun máa ń gbọ́ fún ara rẹ̀ náà ní wàá ṣàlàyé àmúlùmọ́là òun fún ọ ní ìsìn wọn á ní ṣé ti gbọ́ lẹ́kìọ̀ rẹ̀ tó ṣe nípa ọmọ títọ́ ó ní òun ti gbọ́n ó sáré dákọ táìtù rẹ̀ mo ní sọ gbọ́bi tó ti ní pé níbi sísọ ọmọ ló kọ ipe èèyàn lè sọ ọmọ ní orúkọ kan ọmọ àkọ́kọ́ rẹ̀ ọ̀sán ló kọ kan gbé bóyá Muhammad ẹlẹ́kejì Muhammad ẹlẹ́kẹta Muhammad ó wá ní ọ̀kan inú àwọn ẹni ọlọ́run ẹ̀kọ́ wọn kan o ọ̀kan inú àwọn ẹni ọlọ́run ahmed tijani oní sheu ahmed oní ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run sheu ahmed tijani olóbímọ ọsọ aláwọ̀kọ́ ní muhammed ẹlẹ́kejì muhammed ẹlẹ́kẹta muhammed ẹlẹ́kẹrin muhammed mo ní ọya gẹ́gẹ́ bí alùsùnà tí wọn náà jẹ sọ̀rọ̀ lérí ìyẹn lásán ike ọ̀kan inú àwọn ẹni ọlọ́run sheu ahmed tijani so ibẹ̀ yẹ òṣùlù ní tó ni yìí kò tiẹ̀ sí ń tò sí kò sí nítòsí akida alùsùnà wal jamaa rárá tiẹ̀ ni tura alùsùnà ẹ̀kọ́ láyà Qur'an ẹ̀yà Qur'an wala tuzaku anfusakum huwa a'lamu bimanitaqa kódà kéèyàn ní ọ̀kan nù àwọn ẹni ọlọ́run kọ́ wa ní sheikhul islam Ibn taymiya asọ̀fọ̀ pé wọ̀nyí a nǹkan ń ṣe ọ́ o ò mọ akida alùsùnà wal jamaa ọ̀ mọ̀ntàyà Qur'an ń so ó ní pé kí èèyàn máa lanu sọ pé lágbájá ah, àhàn wòlé ọlọ́run ah, àhàn wòlé ọlọ́run ti lọ́lẹ̀ yìí bó ló sì mọ̀ wọ́n táwọn ẹni ọlọ́run wọ́n ti lọ́lẹ̀ yìí bó ló sì mọ̀ wọ́n ní mo aka wọn baba kẹne kan baba kẹne kan baba kẹne kan baba ẹ wà mo aka wọn lọ kó kódà Saudi ò ní ẹni ọlọ́run tó wà ń lẹ̀ yìí ah <laughs> àìmọ̀wara tó jìnnà àti àìmọ̀kan bóòlù sì mọ̀ wọ́n ọlọ́run ní àní ẹ̀ máa ń sọ pé nìkan lẹ́ni ọlọ́run wọ àìlẹ́mú ìmọ̀ mẹ́ni tó bẹ̀rù mi èmi ni mo máa sóbì náà lèèyàn gbọ́dọ̀ gbàtàn jẹ́ pẹ̀lú ìyàn ẹ wá wo hadith anabi sallallahu alaihi wasallam sahih bukhari anabi wa ni ọ̀dà tó bá ṣe pé tó ti wá hàn sí ọ lára èèyàn ó súnmọ́ ẹjọ́ ń sùn ni ẹjọ́ ń jí ni orí gbogbo ọ̀tún rẹ̀ orúsì rẹ̀ orí tán anábì ní tó wá sí pé fala shak illa an tamdahu tó pé wá rí pé kò sí nǹkan tó fẹ́ sọ ju pé dáadáa náà lọ gbọ́dọ̀ sọ pé nìyẹn anábì ní tó wá sọ ni pé faqul ahsibuhu kadha sọ pé mo rò pé ẹ̀rí báwọn kí mo rò pé ẹni rere lágbájá ah mo rò pé ẹni yìí ó bẹ̀rù ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn ní á ní ìtọ́ hàn sí ni o mo ní pé lágbájá á ó bẹ̀rù ọlọ́run tọ́ àmọ́ o wàlà òzàkí alàlọ́ọ̀ì àhàdà àmọ́ yẹn lè sọ pé nìkan lẹ́nu mímọ́dé yẹn lè fún ẹnìkan mọ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ ẹni hàn sí mi mo ní pé ẹni yìí á ẹni tó mọ́ ni ẹni tó bẹ̀rù ọlọ́run ẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ní tó hàn sí mi ọgbọ́dọ̀ máa fi kùn so ṣírí yóò rọrùn lọ́dọ̀ wáyà yìí kí oní bàbá wa bàbá wa kínní a rò pé <laughs> a rò pé ẹni ọlọ́run ni wọ́n so àwọn èèyàn mọ̀ ọbọ̀ ọjà ni gbèyẹ ọrùn orùpẹ́ta ni kí ni a so bí o sì mọ̀ pàrọ̀ yẹn ṣe tako aya al-Qur'an tó pé aya al-Qur'an gẹ́gẹ́ la yọ̀ ọ́ mọ̀ tako báyìí o sì ní mà so ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nípa ìbẹ̀rù rẹ̀ nítorí ń jẹ́ olùbẹ̀rù rẹ̀ ọlọ́wọ́n bá á ìpalẹ̀mọ́ tó ní fún olùbẹ̀rù rẹ̀ kìí ṣe kékeré so náà ní pọ́nkálukú wa náà a gbọ́dọ̀ wò ó ọ̀nà wo làánú fi wà nínú ẹni tí ó jẹ́ olùbẹ̀rù ọlọ́run lọ́dọ̀ ọlọ́run tó yẹ pé lọ́dọ̀ ọlọ́run á jẹ́ ẹni tó ń bẹ̀rù rẹ̀ tọ́lọ́mọ̀ pé lágbájá yìí á Allah min ibadihi al-ulama pé dájúdájú ẹni tó wá yẹ kó wá bẹ̀rù ọlọ́run jù wọn náà lẹ́nu tó bá ń jẹ́ àfa ẹni tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ló gbọdọ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́run jù àmọ́ tẹ́ bá wò lónìí ẹni tó ya pò kí jù àfa ni wàláhì ọlọ́run kọ́ mọ́ ṣe wọ́n rọ àfa báwọn sòun ní ń dá fìtínà lẹ̀ tó wá pé olùbẹ̀rù ọlọ́run bá pọ̀ nínú àfa ni. wàláhì ìlú ò ní rí bó ṣe rí tó a pé olùbẹ̀rù ọlọ́run bá ń bẹ tó pé wá sí ẹ̀ ń ṣe wá sí pẹ̀lú ìbẹ̀rù ọba ni àwọn èèyàn ò ya bí wọ́n ṣe ń yà yìí tó báyìí ní ìyàkuyà ìgbà tí yọ̀ lóun lọ́lẹ̀ ń gbọ́ wá sí tó pé torí ti máa ń darí wá sí gan bọ̀ ẹ̀ ní rí àpẹẹrẹ pọ́ gbọ́ wá sí rárẹ̀ ọmọ ni ọba lọ ọmọ ni rí o wálẹ̀ báyìí so òǹkàlùkù náà kó wu ẹ̀mí ara rẹ̀ ṣé olùbẹ̀rù ọlọ́run ló ń jẹ́ ní lọ́dọ̀ ọlọ́run tó lọ́run kú mọ̀ wọn náà sì mọ̀ rẹ̀ wàláì wọn náà mọ̀ra rẹ̀ so sípò kí ni ọ́ ni ọlọ́run mọ̀ èèyàn náà mọ̀ra rẹ̀ òkùnkùn oníkùnkùn nínú wọn mọ wọn mọnú rẹ̀ so ìwọn oníwọ̀n lèèyàn mọ̀ yẹn máa ń mọ ìwọn ara yẹn sọ́nà ni kí nkàlùkù wa ká kíyèsí iṣẹ́ ọwọ́ wa sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àgbà tí ń sọ̀rọ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run ó ń sọ àwọn àwọn àmì oríṣiríṣi tẹ́ máa rí lára wọn olùbẹ̀rù ọlọ́run máa kírun olùbẹ̀rù ọlọ́run ní máa ṣe zina olùbẹ̀rù ọlọ́run ní máa parọ́ kò ní máa jẹ haram yóò jìnà sí gbogbo nǹkan tọ́lọ́ bá ní kó máa ṣe sí gbogbo àwọn kan tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọmọ ni pé èyí ọ̀ máa rí pé ìfẹ́ ìfẹ́ ìyà ọlọ́run ìfẹ́ ìbínú ọlọ́run tọ́lọ́n bá ti ní ìbínú lélẹ́yìí èyàn jìnà sí i sọ ẹni tó ń bẹ̀rù ọlọ́run bá nà kódà ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ó lè fẹ́ sábúrú yóò sì rántí lẹ́sẹ̀kẹsẹ̀ pé ah ọlọ́wọ́ fẹ́ kínní yìí yóò sọ̀rọ̀ àfikalẹ̀ sọ ara tí ẹ̀mọ́ fi ń dá ẹni tó ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run bá mọ́nu sọ abẹ́lẹ́ wọn bá ẹ̀hún tí ìmáàmù uh, Ibn Kathir sọ wọ́n nírú ẹni yẹn wọ́n ní inna Allaha ta'ala ma'a alladhina taqaw bin nasri yóò ràn wọ́n lọ́wọ́ ẹni pé kódà tí àwọn ọ̀tá bá dìde ipe a bọ̀ ọjà a dojú tì ọ́ a yí ẹyẹ rẹ ọlọ́run ni àá ìkùn ọ̀lápá ipò tó ní ka ọ́ bọ́n bá sàṣàṣàṣàṣà jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá ń jẹ́ olùwẹ̀rọ ọlọ́run ọba wàláhì ọlọ́run bí ó sì mọ dáàbò bò inna Allaha yudafi'u 'anil ladhina amanu ọlọ́run lèmi ni mo máa ń dáàbò bò àwọn tí wọ́n bá ń jẹ́ olùbẹ̀rù mi tẹ́ntẹ́n ní ìgbàgbọ́ wọ́n ní mo dáàbò bò wọ́n tó ẹnìkan kan ò ní ra burú ṣe fún wọn wa ta'yid máa kún wọn lápá fi dúnìyà nílé ayé ìkúnlápá wọn ó lè má yá àwọn èèyàn kódà ló máa ń rò pé bóyá ìkúnlápá ni pé bóyá kéèyàn pọ̀ ìyẹn kọ́ ìmọ̀ níbẹ̀ ń gbà mí àmọ́ yìí wọn kọ́ bóyá ó gbé òdodo kalẹ̀ àwọn yẹn wá pọ̀ mbẹ́ ẹlòmí lè rí pé ẹ̀rí báyìí ah, ọlọ́mọ kún lágbájá lápá o ìyẹn kọ́ so ìtumọ̀ ta yìí ni pé ẹni yẹn gangan ẹ lè máa ba lérí òdodo yẹn ní gbogbo ògbà yóò dúró ti òdodo yẹn ni so pé nù nù nù aa ah, bó ṣe kó rí bó ṣe rí náà ní ẹ sára filẹ̀ fún mi báwọn bani a ah, ẹ̀rọ yìí náà ti lọ́lé lọ́ba yìí ẹ̀rọ gbogbo báyìí a ẹ̀rọ ẹ̀rọ filẹ̀ báwọn ẹ̀jẹ̀ kó máa nìṣó ta yìí dùn ọlọ́run nù so ń gẹ́gẹ́ òní wó kò ní wó nílé ayé wal akhirah ọlọ́run tó bá tó wá dijọ́ gbé dàlù kìyàmà èmi ọlọ́run ìtò kun yẹn náà yìí ṣe ìrànwọ́ mi fún ní ọjọ́ yìí sùlátara pé òun náà jẹ́ ni tí ó ń bẹ̀rù ọlọ́run ọba nílé ayé sùlẹ́yìn ni orí ńláńlá tí ń bẹ fẹ́ni tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run sùkọ́lọ́run bá kó fún wa sínú wa kó ṣe wá ní ẹni tí yóò jẹ́ olùbẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك olùwẹ̀ ní asalaamu aleykum ẹ jọ sáà ìbéèrè mi ò pọ̀ púpọ̀ ó ní bàbá bàbá mi ní ìyàwó méjì ṣé mi sì ń jẹ́ ọ̀kan lára ọmọ ọmọ ìyàwó ìyàwó ẹ jọ sáà ṣé mo lè fẹ́ ọ̀kan lára àwọn ọmọ ọmọ ìyáálé grandma mi sílé gẹ́gẹ́ bí ìyàwó. ó ní bàbá bàbá àwọn ó ní ìyàwó méjì so òun á jẹ́ ọmọ ọmọ sùn tí ń sọ nísìnyí pé ṣé òun lè fẹ́ ọmọ cousin òun àbí ní pé ọmọ ọmọ ọ̀nkù rẹ̀ àbí. kìí yẹn lọ́jú wọ́n jọ jẹ́ bí ọmọ ọmọ lọ́dọ̀ bàbá kan ọmọ ọmọ ẹ̀yìn ẹ̀ máa gbọ́ <laughs> òun ti ń ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé bàbá tiẹ̀ pẹ̀lú bàbá ti ọmọ tí ń sọ pé àwọn jọjọ ọmọ ọmọ yìí ẹ̀wọ̀n ìyá ni wọ́n àwọn lè fẹ́ra wọn wọ́n lè fẹ́ra wọn ó ti di ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí ọmọ àbúrò bàbá rẹ̀ so àbúrò bàbá rẹ̀ ní ò lè kò ń ò lè fẹ́ àmọ́ nísìnyí àwọn méjì ń jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò cousin nìyẹn wọ́n lè fẹ́ra wọn wọ́n lè fẹ́ra wọn dáadáa nínú sharia Islam naam. olùbẹ̀wò ní asalaamu alaykum wa rahmatulahi ó ní difference between competition and bet and which one is right in Islam. asalaamu alaykum ustaz the use of praying salatul maghrib behind the side please is it allowed and refer us to evidence jazakumullah khair. naam kí ẹ̀rùn maghrib lẹ́yìn ẹni tí ó ń kí ìṣá ìlọ́wọ́ tó ní sí ó ń lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ so èsì rẹ̀ ni pé bẹ́ẹ̀ ni ó ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ so àwọn kọ́ ni pé tí máa ń tí máa ń jẹ́ bí ìdààmú ẹ̀mí fún àwọn tó bá gbọ́rọ̀ eléyìí ẹlòmí lè máa wọ pé à ìwọ ń kí mọ́gárì ìmámù ń kí ìṣá yìí ah kọjọra wọn o àníyàn yìí ti yàtọ̀ àkọ́kọ́ nù so àníyàn yìí yàtọ̀ kìí ṣe tí ó lè má mú yàn kírun láàrin pẹ̀lú ara yàn àdìsí mọ̀áàdù mọ̀áàdù àníyàn tiẹ̀ máa yàtọ̀ kódà àníyàn rèé sọ̀rọ̀ yàn àníyàn náfìlà ni máa ń ní yóò ti kí ọ̀ràn yẹn pẹ̀lú anabi sallallahu alayhi sallam yóò sì wá kí eh, náfìlà nílé àwọn aráalé rẹ̀ àwọn ó sì mọ wá kí ọ̀ràn yẹn ní ẹ̀yìn rẹ̀ sòrí eléyìí dẹ́ ń ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé kó kó dáa dúró tó ń jẹ́ pé kí àníyàn yàtọ̀ kò ṣe nǹkan kan aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ní pé ìwọ fẹ́ kí Maghrib eléyìí fẹ́ kí ìṣá sọ pé sọ̀rọ̀rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀rùn pàtó bá ti jọyìn wọn tẹjọ kí méjì alákọ̀ọ́kọ́ ẹyọ̀kan tó kù tí ìmọ̀ọ́mù bá ti di pé ó jókòó ẹ̀ ó kí ẹlẹ́kẹ̀ẹ́ta tán wọ́n wá jókòó wọ́n wá sí tashahud tó bá di tashahud yẹn ọ̀nà méjì lèyàn wá lè gbà ó lè sálámà immediately kọkàn sí asalaamu alaykum ó wá tún dìde ó wá join ìṣá ó tún báraka kan níbi ìṣá so àbí kó o sì ṣe tashahud yẹn tán kó jókòó bẹ́ẹ̀ sórí jókòó títí ìmáàmù wa kí ẹlẹ́kẹ̀rin tí mo bá kẹlẹ̀ kẹrin ọ̀ abá olórí ìjòkó mọ́mọ́ wá sálámà ẹwà jọ sálámà papọ̀ ẹ̀yìn gba yẹn wọ́n ẹ̀sà wá kí ìṣá ìtì ẹ̀ sùkílẹ̀ rí ẹ̀rí ni pé Sheikh Uthaymeen alayhi rahmatullah ìgbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní ìyìn tí ó máa ń jẹ́ pé tí mo rú àwọn èèyàn lójú gangan ni pé kéèyàn sálámà lẹ́yìn imam kéèyàn tó wáyé sọ wá jọ́yìn ìṣá ìyẹn pé mo rú àwọn èèyàn lójú gan so wọ́n ní ẹ̀rí rẹ̀ ni pé tí wọ́n bá ń ja tí wọ́n bá ń ja ìjà ogun tó bá ń jagun òun náà ni sọ̀látùl khawf ipe tẹ bá wo style kan nínú àwọn style tó máa fi ń kírun ibi kan mẹ́tọ́ pé tí wọ́n bá ti kírun ẹyọ kan fún wọn tán mọ́mú sí wà lórí ìdúró ẹ̀yin lẹ́ẹ̀kì ẹyọ fúnra yín ẹ sì sálámà ẹ sì lọ ìmọ̀mú sì wà lórí ìdúró tiẹ̀ so tó bá lè jẹ́ pé yẹn lè sálámà níbẹ̀ yẹn kí o fi mọ́mú kalẹ̀ so a jẹ́ pé ìsálámà lẹ́yìn imam níbi magrib tí wọ́n ń kí lẹ́yìn ẹni tí ń kí ìṣáì lọ́wọ́ kò sí nǹkan kan nù so sheikh ara kìyà sún yẹni táwọn ń lò fún ìyẹn so wallahu a'lam naam. olùwẹ̀ ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ẹlẹ́kùn sáà lè wọ ẹ̀tìkáàfù ní ramadan sẹ́kù márùn-ún. àti ẹ bá wò pé wọn fẹ́ ṣe ní ọjọ́ mẹ́wàá àbí ọjọ́ mẹ́sàn-án kó pé so kúrò yẹn lè ṣe ní odidi ọjọ́ kan òru kan ọjọ́ kan so kò sí ní tí ó burú ń bẹ̀ so èyí tí ó gùn náà ni ọlọ́jọ́ mẹ́wàá so náà sì ni ẹtìkáfù tó jẹ́ ẹtìkáfù tí ó pé yányán wallahu a'lam. wọ́n lò ní ǹjẹ́ ó dáa kéèyàn bá obìnrin sọ̀rọ̀ nínú àwẹ̀ pé òun fẹ́ fẹ́ naam na bíbá àkọ́kọ́ ni pé ẹni tí ó bá fẹ́ bá obìnrin sọ̀rọ̀ tí ó ń gbàwé Ramadan lọ́wọ́ òfin àkọ́kọ́ ni pé ọ̀hún rẹ̀ jẹ́ pé ẹni tó fẹ́ fẹ́yàwó lódodo ni o tí iṣẹ́ e ni tó fẹ́ ń yàlè kí ló e fẹ́ ṣe boyfriend kí ló e fẹ́ ṣe pé òun fẹ́ mú ní girlfriend ni sòrú yẹn àkọ́kọ́ nù. No lẹ́yìn ní ẹlẹ́ẹ̀kejì ẹni yẹn gbọ́dọ̀ tó kíyèsí ara rẹ̀ náà tó bá jẹ́ kí wọ́n tó mọ̀ pé o ò lè ríra rẹ kọ̀ǹtró o ò lè kápá ara rẹ tó bá ti róbìnrin mọ́dẹ̀rú ẹ̀wù lọ́sàn Ramadan ṣe sùúrù àwọn tó bá rí kí gbogbo nǹkan yìí o fúrì níbẹ̀ so o fẹ́ fẹ́ lódodo ni o ṣetán tó fẹ́ fẹ́ yàwó ni so bákan náà o sì mọ pé ara rẹ kì í ṣe pé ó dá wàhálà lẹ fún ara rẹ kò sí tó burú mbẹ ṣe lè ṣe kẹtìbà ní ọ̀sán Ramadan kò sí tó burú mbẹ ẹni pé kéèyàn ó bọ́bẹ̀rẹ̀ pé ń fẹ́ fẹ́ ọ sọ lọ́sàn Ramadan kò sí tó burú mbẹ sọ wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum tí lọ́wọ́ káàtó sẹ́yìn tó fihàn lóúnjẹ sótọ́ kó dá àwẹ̀ yẹn padà àbí kò tọ́ ẹni tó bá ṣe pé ó wà nínú oyún tí oyún yẹn ò lè jẹ́ kó lè gbààwẹ̀ abẹ́ni tó ṣe pé ó ń tọ́mọ lọ́wọ́ tí ọmọ yẹn ó ń jẹun kò jẹ́ kóun náà lè gbààwẹ̀ tó bá di pé bá ti ń ṣe fídíà ẹni pé tó ń fún yàn lóúnjẹ oúnjẹ táwọn sọ pé yóò fún yàn yìí oúnjẹ kan péré náà ni téèyàn ó jẹ tí ó yọ géńdé yàn so tó bá ti di pé fún báwọn ó ti san ntọ́lọ̀ nìkan san náà nù kò tún ní gba àwọn yẹn padà mọ́ abẹ́ni tó ṣe pé ó rẹ̀ tó bá ṣe pé àárẹ̀ yẹn àárẹ̀ tí kì í san mọ́ ni táwọn dókítà sọ̀rọ̀ pé àárẹ̀ yìí tó bá ti ṣẹlẹ̀ kì í san mọ́ sùúrù ẹni yẹn yóò mọ fún yẹn lóúnjẹ náà ni kò sì ní dá àwọn yẹn padà mọ́ so ẹ̀rí eléyìí lọ́dọ̀ Ibn Abbas àti ọ̀dọ̀ ابن عمر رضي الله عنهما نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك